dé láwọn ẹ̀sìn kan wà tó ṣe é pé wọn ò ṣe é fojú rí àti bùkátà láti mú wọn kúrò lára kálíbà láǹfààní àti lè tẹ̀sí ń pèrò rẹ̀ ní hádẹ́sì. akramakumullah títọ́ bá ń bẹ lára sọ àbí ń bẹ láàyè ibi tá a ti fẹ́ kírun àbí ń bẹ lára wa káfọ́nù wọ́n ń pè ní taharatun minal khabathi. ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó ti fọ̀tọ̀ ọ̀nà kúrò lára rẹ̀ torí pọ̀ tábà. قتف طهارة من الخبث طهارة من الخبث هي التوب لا تفعل لم فناتكير أفيك تنسي طهارة من الحدث نفلا بكي طهارة من الحدث يمارا كورو نيني ني تسيكي أجا معنوي تسيكو جوري torí fi hakíkọ màtó lálù alátẹlẹ ìtọ̀tọ̀ọ̀tọ̀ ó mú kí àlọ́ aláàrẹ kọ́ bàjẹ́ ó ti tọ́ ó ti tábà kí ló dé tí àlọ́ aláṣẹ tẹ́lẹ̀ ọ̀padà sípò á ìtọ̀ ti bàjẹ́ so bó tilẹ̀ jẹ́ kó ti tábà yẹn ó ti gbé kábàt kúrò lára ọwọ́ àpò hádàtì ó kọ ẹ̀gbin ẹ̀gbin yẹn lọ́wọ́ àtàlù àlàfún torí rẹ̀ náà ti sọ yìí pé àlùwòbó láfẹ̀júwe àlùwàlá pé wàhánrọ̀ tún màkúlẹ̀tùl màánà àbí wàhánrọ̀ tún ọ̀gáyìrò màkúlẹ̀tùl màánà. Sí ìmọ̀ra ni tó ṣe pé ó yé wa nú ọpọlọ ìtumọ̀ rẹ̀ àbí ìmọ̀ra ni tó ṣe pé kò yé wa lọ́pọlọ ìtumọ̀ rẹ̀ lẹ́sẹ̀k ká pè ní tọ̀hárà ghayru ma'qulatil ma'na ó súnmọ́ ju ká pè ní taharatun ma'qulatul ma'na lọ. bidalil akramakumullah tó bá gbígbẹ́ lèèyàn yá sálọ̀ láti bàjẹ́ ìtọ̀lẹ́yàtọ̀ sálọ̀ aláfi bàjẹ́ ẹ̀yin náà ti màdájú sáká wípé ìgbà tí ẹni tó su tọ́yàgbẹ́ tọ́yàgbẹ́ tó tọ̀ yẹn tí ọba kírun yàtọ̀ sí kó ti sáábà àní ní pé kó sẹ́ máa lórí fífọ àyè ibi tígbẹ́ àbítọ̀ ti jáde kọ́ lọ kírun dípò bẹ́ẹ̀ àyè tí ò ní í ṣe pẹ̀lú títọ́ gbà jáde àbí ibi tí gbẹgbà jáde láti ọ̀pọ̀ tí ọba ti fọ ọgbọdọ kírun tòkí wọn ni tó so eléyìí papọ̀ mélèyìn lórí la sọ pé taharatun ghayru ma'qulatil ma'na ìmára ni tó so yìí pé àmàtúmá ntọ́fà tó fi jẹ́ pé bẹ́ẹ̀ náà láfọ̀ kìí ṣe ibi tẹ́gbìn ti jáde nìkan. وإذا تقرر أن الوضوء طهارة غير معقولة المعنى àjẹpọ̀ à ń bùkátà níyàn fún torí gbogbo ẹ̀sìn títí kéèyàn ọmọ èèyàn lè rí ìsìn rẹ̀ lọ́pọ̀lọ́ kí lọ́pàá tó fi jẹ́ pọ́wọ́ láfọ̀ ẹnu láyọ̀ imú láàfin ojú láfọ̀ apá láfọ̀ eh, orí lápá ẹsẹ̀ láfọ̀ ibẹ̀ kọ́ nítọ́ ti jáde ibẹ̀ kọ́ láti tó kí ló ní tó fi jẹ́ pé ibẹ̀ láfọ̀ àjẹpé غير معقولة المعنى وعدم معقوليتها من حيث المعنى لا ينفي في صحة فعلها ممن قام بها. torí pé ọlọ́run kọ́ ara ṣe pẹ̀lú ẹ̀ èèyàn á ti sọ fún wa tó ti gé mi lọ́pọ̀lọ́ mi ní mi ní ṣe mi ní ṣe báwo èèyàn gbádùn nítorí pé wallahu ya'lamu wa antum la ta'lamun ọlọ́run ló mọ àwọ̀ torí ẹ̀ à ń bùkátà níyàn torí ẹ̀ ẹ̀rí pé gbogbo ní sẹ́ńtì sọ fún wa ní àwọn àdéhìí tó ti síwájú yẹn ó ní ṣe pẹ̀lú ọ̀hánrọ̀tò xabẹ̀ ìzálẹ̀tò nàjàsáàtì yẹn ó ní í ṣe pẹ̀lú ìzálẹ̀tò xabẹ̀ tòṣùgbọ́n nìsín afáfẹ́ wa sàlàyé fún wa nípa ọ̀hánrọ̀tò alḥadẹ̀ ọ̀hánrọ̀tò mìíràn alḥadẹ̀ wọn ni báàbò lówó bò níbí wọn fẹ́ ṣe àlàyé àlùwàlá fún wa àlùwàlá àlùwòbò wọ́n lè sọ pé alùwòbó wọ́n sì lè sọ pé alùwàbó alùwòbó tàbí alùwàbó so wọ́n sọ pé díà fúlẹ́nùn bílùwàbó díà fúlẹ́nùn bílùwàbó. جيء فلانا بالوضوء wọ́n gbé àlùwàlà wa bá lágbájá láti má rẹ̀ ní abomi àlùwàlà alùwọ̀bù má olùwọ̀bù alùwọ̀bù fẹ́ẹ̀ lólùwọ̀bù lọ́tún mẹ́sìkì tí wọ́n sọ pé alùwọ̀bù ọ̀nà ní iṣẹ́ àlùwàlà àlùwàlà gangan àmọ́ tí wọ́n sọ pé alùwọ̀bù omi tá a fẹ́ fi sàlùwàlà nù ilé yẹn túmọ̀ sí pé àfi kéèyàn mójútó bí ó ti máa lo àwọn gbólóhùn lédè lárúbáwá nítorí pé tí o bá sọ pé ẹ mo fẹ́ ṣe àlùwọ̀bù mo fẹ́ ṣe àlùwọ̀bù mo fẹ́ ṣe omi àlùwàlá nìyẹn ọlọ́run bá ló sì dá ìwọ ò lè dá fa sàmì tó bá sọ pé mo fẹ́ ṣe àlùwọ̀bù náà yọ̀dà gẹ́gẹ́ bí àlùwọ̀sùn àti àlùgàsùn gúsùlù nìwẹ̀ gásùlù lómi wẹ̀ sùbẹ́ẹ̀ náà ni alùwòbò. asima wípé àlùwàlá tẹ rí yẹn ó ń bẹ nínú àwọn ṣurutu sọlá ṣurutu sọlá ó sì póríṣiríṣi ṣọrùtù wùjú àbí ṣọrùtù sihha sẹlẹ̀ ń bẹ nù ṣùrùtù sihha ó ń bẹ nù àwọn mẹ́jẹ̀ mọ́tò so yìí pé tí wọ́n bá ń bẹ pẹ̀lú ẹni tó kírun ìrun rẹ̀ ọ̀la làáfíà. wa alayhi man salla salatan biduni wudu'in duna mani'in musawwighin maqbulin shar'an fa salatuhu la takunu salatan. òkèrùn láì lálù alákòóso sí nǹkan kan sábà bí kan tó lè mú ọ sí bẹ́ẹ̀ á pé irun yẹn kìí ṣe irun nínú ṣẹ̀ríà. sọlẹ̀ ìfihàn wá pé àlọ́ alátẹ̀rí yẹn ṣọ́rtún min shurutu sihhati salat. a ti mọ̀ pé ṣọ́rtù sihha májẹ̀mú tí máa jẹ́ kí nǹkan lálàáfíà àlàyé rẹ̀ náà ní kíni ma yalzamu min adamihi al-adamu. ولا يلزم من وجوده وجود ولا عدم لذاته ona ni nǹkan tó ṣe pé tí ọba sí ń tá a sí ní májẹ̀mú fún òní sí àmọ́ bíbẹ́ rẹ̀ kò pé kí nǹkan yẹn wà kò sì pé kọ́mọ́ sí ṣèyí tá a máa kíyèsí ni pé èyí tí máa lapa ona ni kọ́mọ́ sí tí ọba ti sí kò lè sí ń tá a sí májẹ̀mú fún ma yalzamu min adamihi al-adamu wala yalzamu min wujudihi wujudun wala adamu li dhatihi wa alayhi ẹni tó bá kírun láì lálùwàlá láì sàlùwàlá aṣọ ìkékè ni kò ní rùn tí gbogbo ẹni tó bá ti wá sàlùwàlá ló gbọ́dọ̀ kírun la ṣé àlùwàlá tí mo ṣe ni ò jẹ́ kírun kì í ṣe sábàjì fẹ́ẹ́ máa túmọ̀ rẹ̀ àti máa túmọ̀ tí ọba sálùwàlà kò sí rùn sá ọ̀dà ẹ̀wù wọn lálùwàlà ṣé gbogbo ẹni tó bá ti lálùwàlà lọ́gbọ́dọ̀ kírun lá torí kó ṣeéṣe kọ́ lálùwàlà àmọ́ kákòókò rán ọmọ ti wọlé ní ìsẹ̀ sàlùwàlà ó ti kí magre sọ́wọ́ lọ kírun ìṣá ẹ̀ nínú ìsìn èèyàn ní lọ kírun ìṣá ẹ̀ kó tó di pásítọ̀ rẹ̀ tó so eléyàn túmọ̀ sí pé wùjúdù mànìrín حال دون تأثير الشرط تأثيرا هو موجبه ó mú kí májàmú yẹn ọmọ ti sẹ nígbà tó sẹ pé mánìrù kan wà òun náà ni ádámù lòkòwò lèlúwa ayé ádámù ojú di sábà حال دون تأثير الشرط. طب bíbí àlùwàlá kò pé kí ìran wà kò sì lè pé kí ìran ọmọ sí bíbẹ̀ rẹ̀ ò lè pé ká lọ kí ìran lẹ́ẹ̀kan náà torí pé àkókò ti tò ọ̀dà mo ti sàlùwàlá kí máa dé tó kírun wá sọ pé ó ti sàlùwàlá ṣùgbọ́n kírun nítorí pé kò sí aṣọ tó wọ̀ láti fi kírun ṣùgbọ́n òun retí wípé wọ́n bọ̀ máa sọ wá kó tó di pásítọ̀ jáde a ẹ wàá máa bá wípé gbàtú ti sàlọ́ alá kò ẹ́ kó tún dúró mà à à nǹkan kan bẹ̀ tí mò ń retí òun náà ní í ṣe pẹ̀lú òun yẹn sílẹ̀ ni wọ́n ń pè ní ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ ni àlọ́ alá rí pẹ̀lú òun. àwọn àdéhùn sì ti fi hàn wá náà àdìsí tó fẹsẹ̀ rìn lẹ̀ anabi sallallahu alaihi wasallam wọn ni la yaqbalu Allahu salatan bighayri tahurin wala sadaqatan min ghulul ọlọ́run bò ní gba irun kan tẹ́ ẹ bá kí láì sè mára o láì sàlùwalá ọlọ́run bò ní gba irun tó bá kí sàrà tí yẹn ti ṣe látara owó tó jí ìyẹn jíwó lójú ogun nínú èrè ogun èèyàn dín kankan bẹ̀ èèyàn wá fi ṣe sàrà ọlọ́run kò ní gbà bẹ́ẹ̀ lẹ́ni tó bá kírun láì lálù àlà ọlọ́run kò ní gbà. bákan náà ọwọ́ nù hadith mi tó náà tó fẹsẹ̀ rìn lẹ̀ eléyìí ní ìsìnbẹ́nu sahih muslim tó wọn nù hadith mi tí bukhari àti muslim gbà wọ́n anabi sallallahu alaihi wasallam لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ ọlọ́run kò ní gba ìran ẹnìkan nù yín lẹ́yìn ìgbà tó bá ti so títí tí ó fi tún àlùwàlá rẹ̀ sí. tó yọ̀ radiyallahu anhu wọn làwọn ọmọ tó máa àhàdáta ẹ̀wọ̀n ká àti ń sọ taharatun tó al-hadath kí ni tó máa àhàdáta Abu Hurairah làwọn ọmọ tó máa rẹ̀ sí. tàbí kan á sọ pé a ah, ìsománà tàbí pé èdè tó ga ànábì fi máa ń bá yàn sọ̀rọ̀ ó túmọ̀ sí pé kò sínú èdè ẹ̀kọ́ ní kíkà wọn pé ó so ó so ó so báwo atẹ́gùn jáde lára rẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé àkàràmọ̀kànlá ìsó náà ló so nínú mọ́tíláṣí báyà wọn ti ń kírun àbọ̀ wọn sì máa kírun wọn wá fẹ́ jáde ní mọ́ṣáláṣí ọ̀rọ̀ àfọwọ́dímù rẹ̀ bí ìgbà tó ti bá mú un ní sẹ́mu rẹ̀ ó sáré jáde kí ó kóòrùn tó gbalẹ̀ tẹ́lẹ̀ ń bẹnu ẹ̀kọ́ eléyà sì túmọ̀ sí pé kódà kó ti pa àmà kírun náà kò sí nínú ẹ̀kọ́ kí wọn máa sọ wájú àwọn èèyàn láàrin àwọn èèyàn kó máa sọ nítorí pé tó bá sọ lẹ́ẹ̀kínní tó òórùn gbalẹ̀ kò sí wọn ni wọn tètè máa pé sóni ẹsìn wíńdò àwọn ibi tí òórùn burúkú ń gbà wá ọwọ́ pé òórùn burúkú wọn náà wò ó bígbà tán sọ ọlọ́gbẹ́ lọ́kàn ní ọjọ́ ìwọ wọn mọ̀ ń bá wípé òórùn burúkú tinú rẹ̀ jáde tọ́ tí o bá tún sọ mí lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní fura ìtòsí ń bí ìlú yẹn ti wá tọ́ ìwọ náà wà tó túmọ̀ pé nínú ọ̀la àwọn tètè jáde náà wọn náà wọn bá ń fa tẹkùn pé àti ẹmọ bí tó ń <laughs> tó bá ti wá pọ̀ jù náà máa di pé ah, sáré onípayọ̀ ọlọ́sí sójú wa tó ń torí délé ẹ gbọ́dọ̀ jẹ́ pé èèyàn ń sọ ìwà àwọn ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni má fara ní wàláhì inú pé èèyàn fara ní ọmọ ẹ̀yà rẹ̀ ní kò máa sọ sí mu kódà torí délé yìí kéèyàn gbìyànjú láti ṣọ́ra fún à ń so à ń so sáwọn èèyàn mú kìí ṣe wà tó dà á ti sọ fáwọn èèyàn kan wà láyé gẹ́gẹ́ táwọn bá jókòó láàrin àwọn èèyàn tí tó bá ti ń wá náà ni wọ́n máa sọlẹ̀ kò bá fẹ́ dún pọ̀ yọ sọlẹ̀ náà tó bá ti fẹ́ dún díẹ̀ yọ sọlẹ̀ náà gẹ́gẹ́ àwọn tó pè ní àwọn ará Afghanistan àwọn ará Afghanistan yẹn generally tó bá tún so ni wọ́n ti àwọn yẹn ti so yẹn dún dáadáa ẹ̀sìn alhamdulilayi àwọn àmọ̀ wọ́n àti ní alhamdulilayi sẹ́yìn wọn àti alhamdulilayi ẹ̀kú òórùn lọ sọ sọ́ọ́lẹ̀. sọ́ọ́lẹ̀ kúlẹ̀ hàn. eléyìí fi hàn án kí àlọ́ alátẹ̀rí yẹn májẹ̀mú ló jẹ́ fẹ́ni tó bá fẹ́ kírun. nínú àdéhìí anábì sallallahu alayhi wa sallam wọn ni alwudu'u shatrul iman alwudu'u wọn nù ẹgbà ọ̀rọ̀ mi at-tuhuru shatrul iman tí àlọ́ aláǹkọ́ ìdajì òdodo ni wọ́n sì pé àti sánmà lọ́lọ́wọ́ bá ti sọ jíjọ́ ara yẹn àlọ́ alákalẹ̀ ìyẹn kékeré sáà nàbì sọ̀rọ̀ wá sí nàlọ́ sọ̀kẹ́ máa sàlọ́ alákẹ́ tó kí ẹ̀rùn torí kọ́nà níyà yọ lẹ́dí iná amanu idha qumtum ila salati faghsilu wujuhakum wa aydiyakum ila al-marafiqi wamsahu bi ru'usikum wa arjulakum ila al-ka'bayn. ṣùgbọ́n àyà yẹn fáwọ́sẹ̀lú ojú ọ̀hún àkọ́kọ́ ẹ̀bọ́jú yín wà á ìdí ẹkún mi lọ́lọ́ mọ́rọ́ ọ̀fẹ́ ẹ ti fọ àwọn ẹyin títí dé ìgbàwọ́ wọ́n ń sáfù bí ro oṣù kùn ẹ fọ nípa orí yín wà á rújú lọ́kún mi lọ́lọ́ kàbẹ́yì ẹ ti fọ àwọn ẹsẹ̀ títí dé àwọn kókó sẹ̀ méjèèjì. ṣé gbogbo àlọ́ aláwọ̀ ẹgbẹ́ àti sánà lọ́lọ́run ti sọ kalẹ̀ ṣé gbogbo àlọ́ aláwọ̀ àná ẹ gbèsè gbogbo àlọ aláṣùwọn kókó rẹ nu nítorí pé mẹ́rin la rí ẹ márùn sí ni àyà yẹn kankan márùn sọ ya ayyuhalladhina amanu idha qumtum alqiyam idha qumtum ay idha aradtumul qiyama ila as-salati fagsil tẹ́ ẹ bá gbèrú láti dìde lọ kírun. والإرادة في حد ذاتها فيها الإشارة إلى النية أنت كثانية جماعة تم واني àwọn nǹkan tó jẹ́ pé kò sí mẹ́sì dálùwà ló fi dálùwà lálọ́ lọ́wọ́ bá tọ́ka sí léyìí tó ti fi dẹ́yìn bá ti sẹ́ma lórí rẹ̀ lásán ó tó láti fi kírun lọ́wọ́ bá tọ́ka sí mẹ́ gbogbo yòókù ọwọ́ nínú àlàyé ànábì Muhammad sallallahu alaihi wasallam. ìyàpọ̀ ẹnu bẹ láàrin àwọn olùmọ̀ ṣé Mẹ́kà lọ́nà láti ṣe àlùwàlá lọ́rùn yẹn àbí Mẹ́dínà. kí ló fẹ́ bí ìyàpọ̀ ẹnu ṣé bí wọ́n ti ń kírun láti àbí bẹ́ẹ̀ kọ́ ni Mẹ́dínà wọ́n ti ń kírun. torí káàdà tó àti rí gbọ́ àríkàrí tí wọ́n kírun láì sàlùwàlá rí sọ̀bù wọn ti wọn kírun lọ kí wọ́n fà yàpọ̀ ẹnu ìyàpọ̀ ẹnu yẹn ò túmọ̀ sí wípé wọ́n ti kírun rí láì sàlùwàlá o ṣùgbọ́n ìyàpọ̀ ẹnu yẹn ní í ṣe pẹ̀lú pé tí ọ̀ràn ẹ̀yàn ní ká sàlùwàlá ká tó kírun láti ìgbà tó lọ́wọ́n bá ti kọ́kọ́ ṣe ìrun lọ́ràn ẹ̀yàn tọ́ràn ẹ̀yàn náà ní pé kí wọ́n sàlùwàlá àbí wọ́n ń sàlù àlákún tó kírun ala sabili najbiyya wọ́n ń sàlù àlákún tó kírun lórí pé súnà làlù àlá kìí sọ̀ràn yẹn nínú àlọ́fà alẹ́ lómi sọ pé Madina ló ti jọ̀ràn yẹn àmọ́ ní maka yẹn nàmbà pẹ́ẹ́nì tètè nàmbà síláàsì ó ṣe é ṣe kọjá bẹ́ẹ̀ torí pé àyàtọ̀ náà bá ti sọ̀rọ̀ àlọ́ yẹn Madina ló ti sọ kalẹ̀ kìí ṣe Mẹ́kà a sì máa pé ìrún lọ́nà ọba ń sin lọ́nà ẹ̀fà nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ní sámà wọn sọ̀rọ̀ àlọ́ lábẹ́ màlẹ́kà Jibril ti wá kó anabi sallallahu alaihi wa sallam bí ó ti ṣe kírun àtàkókò oorun wọn sọ̀rọ̀ àlọ́ lábẹ́ ṣùgbọ́n àmọ́ wípé anabi kírun kan rí láì sàlọ́ àlá sallallahu alaihi wa sallam ṣùgbọ́n àmọ́ tó sọ pọ́nrán yẹn ni kí wọ́n sàlọ́ àlá fún tó wá sí Madina àmọ́ àti mọ̀ pé wọ́n kírun láì sàlùwàlà ó túmọ̀ sí pé èyí tí wọ́n kí wọ́n tún wá sí Mẹ̀dínà pẹ̀lú àlùwàlá yẹn àlùwàlá yẹn kò sí tọ́tọ́ka sí kwara yẹn ni wàlákin min tamami adabil musallihina alla yusalliya illa wa huwa mutawaffa bí mbẹ́ nù ètò péjú nínú ẹ̀kọ́ ẹni tó fẹ́ kírun nígbà yẹn tí kò gbọdọ̀ kírun láì sàlùwàlá wàlákin ló fàá ẹ̀sẹ̀ ni tí ọba wí. tọ́ba kí òun láì sàlọ̀ lákòóso ẹjọ́ bá tún kọ́ àlẹ́rìí tó ṣe lọ́ràn yẹn gbà ṣùgbọ́n gbàtà kó di kíni kó di ọ̀ràn yẹn. tọ́ àwọn olùmọ̀jìnlẹ̀ àwọn ní lọ́lọ́run ti ṣe ní àyà lọ́tọ́ka sí àti ráyà tọ́takù àládé ti tọ́takù. a sì mọ̀ pé ọlá púpọ̀ ń bẹ fún àlùwàlá tó wá náà àdéhà nàbì Muhammad lẹ́yìn náà ṣé ìjọ ànábì sallallahu alaihi wasallam nìkan ló lálù àlá ni àbáwọn míì náà lálù àlá. ìyapẹ̀lú bẹ láàrin àwọn olùmọ̀ pé ṣé eléyìí jẹ́ nǹkan kan tó jẹ́ pé a ṣe àdáyanrí rẹ̀ fúnjọ ànábì sallallahu alaihi wasallam àbáwọn míì náà lálù àlá àlẹ́rì tó sọ pé àwọn nìkan làwọn ń sálù àlá àlẹ́rì tó sọ pé àwọn nìkan làlù àlá wà fún ṣùgbọ́n dá wa lójú títí àwọn míì náà bá ń sàlù àlá kìí ṣe irú tiwa àwọn náà lè máa bọ́jú kí wọ́n fọmú kí wọ́n fẹsẹ̀ kí wọ́n ṣe gbogbo àmọ́ kò ní jẹ́ irú tiwa. àmọ́ alẹ́ yìí tó fi hàn yín pé àwọn míì náà ń sàlù àlá kìí sàwa nìkan ẹ̀ẹ́rí nínú súnàní Abi Dawud àtàwọn míì anabi sallallahu alaihi wasallam sàlù àlá lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n ní hàdà wudu'u man la yaqbalu Allahu salatahu illa bih eléyìí lálù àlá ẹni tó ṣe pé tí wọn bá ti ṣerú Ọlọ́run nígbà rẹ nítorí wípé aqallu ma yatahaqqaqu bihi al-fi'lu yutlaqu alayhi annahu wajib ètò kéré jù nínú táàfin sọ pé o ti ṣe ń tọ́nà fi pọ́ láti ọ̀ràn yẹn wọ́n máa ń pè rú ẹ̀. لأنك لا تكون متوضئا حتى تأتي بكل فعل من أفعال الوضوء على وجه الأقل والأقل في ذلك المرة أبيكو سيتو كريجو يتو كريجو نينو أمتا متا يقولوا كريجو أكو سوري أني سيني كان سوما فيسال ولا لا بابو أكو كان تانكي لن ينسريني أكو فيسال sọ eléyìí túmọ̀ sí wípé ẹ̀kọ́ kan kò sí mẹ́sẹ̀ ní fún gbogbo ẹni tí ọba ti rùn náà lànà bí sọlá àtúnlá ti sọ pé eléyìí làlù alẹ́ tó ti pọ́n náà bò nígbà àwọn rẹ̀ tí ọba ti sè. torí rẹ̀ alimam ibn abdul bar rahimahullah nínú tíra àwọn alkaafi fi fiqhi ahli madinati maliki wọ́n ní wakariha malikun alqata sara ala marra bi ghayri faqih. Al-Imam Malik kórìíra kínyẹn máa ṣàlùwàlá lẹ́ẹ̀kọ̀ọ̀kan kọ́ máa foríkì rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan fẹ́ni tí ì bá solú olùmọ̀ọ́jìnlẹ̀ nípa fẹ́kù. Tẹ̀lifíà tó ní màjìnlẹ̀ nípa fẹ́kù kò ní fọbì kan dábì kan sí kò ní sí àbùjẹ̀ǹjẹ̀ kò kàkà sílẹ̀. Tòṣùgbọ́n ẹni tí ò ní màjìnlẹ̀ ó lè jẹ́ pé kò ní fọ́ pé lákọ̀ọ́kọ́ ẹ̀kejì wọ́n tún mú díẹ̀ nú ìtàn fílẹ̀ ẹ̀kẹta ní òkú kárí. ìrọ̀ wọn ti kórìíra ibi kí èèyàn dá dúró lórí ẹ̀kan fẹ́ni tí ò bá ṣe olùmọ̀jìnlẹ̀ eléyìí àgbọ̀ yìí máa má lè pin ṣùgbọ́n tí wọ́n bá fọ́ lẹ́ẹ̀kan tó sì máa pọ̀ fọ́dà ọba àmọ́jẹ́fà pé òwúrò. tọ́ anábì sallallahu alaihi wasallam tawadda'a marratayn marratayn wa tawadda'a thalatha marratin wa qala هذا وضوئي ووضوء الأنبياء قبلي eléyìí làlùwàlá tèmi o òun náà sì làlùwàlá àwọn ànábì tó síwájú o subhanallah ó túmọ̀ sí pé kọ́lá àdẹ́kùn àti tó síwájú wa náà ní kíni wọ́n làlùwàlá ṣùgbọ́n kí là nàbì fẹ́ yọ fún wa bẹ̀ yẹn kì í sì pé àwọn náà máa kọ́kọ́ fọwọ́ wọ́n wá yọnu wọ́n fi mú wọ́n bọ́jú wọ́n fọwọ́ wọ́n parí wọ́n patí wọ́n fọsẹ̀ kì í sì sáà nàbì sọ nìyẹn o ànábì ń tọ́ka sí iye ìgbà àbí òye wa iye ìgbà táwọn náà máa ń ṣe iná sọ pé ilé ìlàlọ́ aláàtẹ̀mí òun náà làlọ́ aláàrùn ànábì tó síwájú mi nítorí pé àdìsí ti fi hàn wá ìpè náà nù màṣẹ́rọ̀ àǹbíyẹ́ abna'u illat àbí abna'u illat àwa àwa ànábì ọlọ́run àdàgẹ́ bí ọmọ orogún ni abuna wahid wa ummuna mukhtalifa ọ̀kan náà ni bàbá wa àwọn ìyá wa ló yàtọ̀ ìyẹn ni pé al-aslu alladhi ata bihi ìpìlẹ̀ táwọn ànábì gbé ọ̀kan ni. مع اختلاف في الشرائع بطل جاكو في كالوكوكو وياتو سراعا لكل جعلنا منكم شرعة ومنهاجا oníkálukú la la ọ̀nà tiẹ̀ fún fi ń tọ̀ ìlànà kálukú yàtọ̀ síra wọn ṣùgbọ́n ìpìlẹ̀ tí kálukú ń pèpè lọ síbi rẹ̀ ọ̀kan ṣoṣo náà ni wọ́n lọ́kọ̀ bàtìná fi kulli ummati rasula an i'budu Allaha wajtanibu at-taghut. ọdọ alójú pé gbogbo wọn bọ́lọ̀ ti sọ náà ní ìpè tí wọ́n pè náà pé lọ síbi dị lọ́ọ̀ lónìí kan ṣoṣo kẹsìn jìnnà sí àwọn wa adúpàlù àwọn tó síwájú wa àdìkà anábì sọlá àti fi hàn wa. ẹ wò ṣé àwọn anábì náà lọ sárafa àbí wọn lọ sárafa táwọn náà sárafa àbí wọn sárafa wọn kì í ṣe ìyàtọ̀ wà torí pé likullin ja'alna minkum shir'atan wa minhaja torí pé anabi sallallahu alaihi wasallam sọ pé afdalu du'a du'a'u yawmi Arafa wa khayru ma qultuhu ana wan-nabiyyuna qabli abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ kọ́lá fún wọn lọ àràfà wọn náà mọ̀ kọjọ́ kan jọjọ́ àràfà torí pé tí wọn náà bá wà lé àdéhùn yẹn ọ̀sọ́ pé tó bá lọ àràfà ní ń tèmi wí àtàwọn ànábì tó síwájú mi lọ́jọ́ yẹn oníkíni la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir. tẹ́lẹ̀ ìbá yé wa àdékọ́ àlùwà lánà ń bẹ lọ́dọ̀ àwọn tó síwájú àbí òsì ń bẹ. sọ ẹnìkan wọn sanra rẹ jẹ wọn ni ablution in the bible suratul fatiha in the bible. Ah, ah. Ah, abolition in the bible it may be possible ṣe yé wa torí pé hada wudu'i wa wudu'ul anbiya'i qabl ẹ̀sìn ká nàbí yìí sọ pé wà òsọ ni bis-salati waz-zakati bis-salati والطهارة شرط من شروط صحة الصلاة من باب ما لا يتم الواجب إلا به فهو واجب subhanallah ànábì Ìsá ó nínú tọ́lọ̀ ti pọ̀ ńlá tẹ̀ dáńpẹ̀ ní jésù èmi pé kò wọ́n kí ọ kò wọ́n sì máa yọ zàká èyí sì ti mọ̀ pé gbogbo òru gbogbo ànábì ọ̀nà ànábì kan gbígbẹ́ ẹ̀dì kí ọ̀nà àkàràmọ̀ kò mọ̀ wá. nítorí pé ẹtì mà kí náà ti ń sọ ọ́ bọ̀ tẹ́lẹ̀ taharatun minal khabath tábà má gbígbẹ́ ẹ̀dì. so yàtọ̀ sílẹ̀ yẹn ànábì kan wá kírun láì sàlùwàlá nítorí pé hábà wò bó wọ́wọ́ bòókù ẹ̀ǹbìyà ìkọ̀bùlù lónìí ńkọ́ ó dùn máa pọ́nu pọ́mọlẹ́yìn lágbájá ni wá ọmọlẹ́yìn tàmẹ̀dùn ni wá ọmọlẹ́yìn dóòlà ni wá wọ́n tó yà tí ń bẹ láàrin ìpẹ́ yàtọ̀ sí tí ń bẹ láàrin ìrà wọ́n jìnnà ẹni tẹ́ lẹ́sẹ̀lé ọ̀nà tó ń gbà yàtọ̀ sí ń gbà èèyàn kàn yóò sì wọ tí ó ẹ dákun ẹ wò ó lọ́jọ́ra wọn olóhùn fògo fọlọ ọlọ́run fẹ̀yìn fọlọ o sì gbégbé ẹ̀dì lọ́jọ́ra gbogbo ìtọ̀ tó ti kán sínú pàǹtì rẹ ibi títí tí ló ń fògo fọlọ ti kí ni yọ bù so ni fáw ẹ dákun <laughs> ẹ bí bí ikú bá dẹ́rù ẹ̀wò mọ́sálásí ó dèèyàn pé ó tó níbo bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ á àdúpẹ́ fọlọ́ tó ti wá mùsùlùmí torí pé gbogbo tí ọ̀tọ̀ mùsùlùmí èdè lọlé ọlọ ọlọ ọmọ tí so bá ti ọgá tó bá fèsì jábọ mọ́sálásí ò ní mọ́nà tó fi bẹ́ jáde tó túmọ̀ sí ẹsẹ̀fẹ̀rẹ̀ wá kápẹ́ wọn ni kágan lọ́wọ́ anú mọ́sálásí táwọn ẹsẹ̀ tí ì sọ pé àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣèṣùgbọ́n àwọn ibi tí ó bá ti fẹ́ búṣọ yẹn gan ni ó ti máa sọ pé ẹ sọgò ẹ pọgò ẹ pọgò tó sáré wo ẹ bá ti sọ à. àwọn ọmọ nítorí di eléyìí àlùwàlá ẹnìkan ọmọ kọ́mọ tán á jẹ kékeré ní kẹ́hìndé báyìí kí la fẹ́ ti ṣe. alukóra ánù kàfínà alukóra ni ti tó àwa torí pé alukur'ani wọ́n mọ ẹ̀yìn nà nàlẹ́ yìí ó ó bo gbogbo tíra tó ti ṣíwájú máa lẹ̀ ní ọ̀pá gbogbo òfin tí wọ́n rẹ́ ẹ̀rọ kí tí náà bá wọlé ńkọ́ wọ́n sà lọ. ẹ̀tọ́ kúkú bá wà nù yàrá báyìí ní ìfìtẹ́ kan lọ gbé kẹ́ndù wọ̀ ẹ̀rọ ká máa ríran bẹ́lúbẹ́lú bàbá mi ríran bẹ́lúbẹ́lú tọ́ ẹ wá lọ gbé irú náà tó jẹ́ pé kinní kan five thousand watt ni ẹ̀ka gbé wọlé ni à tani kẹ́ndù òǹgóńdó kùkùn ni torí màálẹ̀ wọn bò màálẹ̀ ní pé kí ni níbo ni wọ́n wà bẹ́ẹ̀ la al ni bó gbogbo tó síwájú màálẹ̀. tontorí de lé ibáyìí alhamdulillah kí ni kí wọ́n tẹ̀ wọ́n jẹ́ pé kí ni kí ni báyìí ẹ̀ sọ́dọ̀tì fàtí ẹ̀ nípa kò sí mẹ́ bọ́yẹ̀ lè rí abolution gbọ̀dé ṣerú tí wàá o ẹ̀ pé sọ́dọ̀tì fàtí ẹ̀ nípa kò sí mẹ́ wàlláhi tọ́rọ́ náà sọ́kalẹ̀ fẹ́ nìkan rí síwájú anabi wa muhammed sallallahu alaihi wasallam ọlọ́run tún wá sọ kalẹ̀ fún anabi lẹ́ẹ̀mejì torí ọlá àtàjù lọ́tọ́lọ́ ti fún anabi wa muhammed sallallahu alaihi wasallam ẹnìkan ni wọn á kéde bí wọn á kéde bí wọn á ní àmì pé kí wọn ni wọn náà ti àmì lẹ́yìn rẹ̀ àfi fatia ní àwọn mùsùlùmí àmọ́ àwọn ti wọn àwọn ọmọ táwọn ọmọ wọn lọ àìmọye àmì àmọ́ àmì irú tiwa pọ̀ o fa torí pé wọn sọ àmì ọ̀dájú pé ní èdè lárúbáwá ti jì í àmọ́ yìí kẹta dín méjì lárúbáwá bí alkohol tẹ̀ ń wí yẹn lárúbáwá wọn jí alkohol lárúbáwá wọn ti jí so àmì yẹn èdè lárúbáwá ni allahumma tajib àmọ́ nínú dictionary kò originate láti ara english kò sí ti ń jẹ bẹ́ẹ̀ amen dari amen yẹn wọn jí ni àmì allahumma tajib tó ẹ wá rí i pé àwọn ọmọ pé ẹ pé àmì ẹ pé ìmẹ ẹ pé ìmẹ ìmẹ ẹrí ìmẹ ìmẹ báwo àmín ó yàtọ̀ àbí ó yàtọ̀ àmìnà àmìnà la arda bi wahidatin hatta uballighaha alfayni alfayna àmìnà. إذن آمين àwọn wọn mọ àìmọye àmì láì kábá tí àìmọye àmì tẹ ti gbọ́ ní microphone lónìí tí wọ́n gbé bẹ̀ àbí ẹ̀kọ́ tó ń torí délé àwa ti wá mùsùlùmí tí wọ́n ké fati àdélẹ̀ tí wọ́n pé nù ní àṣọ kékeré àmín Allahumma stajib tọ́ àlùwalá ó lè wà nù ìlànà tiwọn náà àmọ́ ẹ́ àti bá wà ń bẹ̀ ẹ̀ tí wọ́n á sàlùwalá yẹn lónìí káàní. bí ala náà ni na kuffar àbí òye wa kèfèrí náà ni wọn kò ní ìtumọ̀ bígbà tí nǹkan tó ń fa àsìkò rẹ̀ ni àní wọn léèyàn awọ rẹ̀ ń rùn kò sì sí ọ̀tẹ́ tán fi lè fọ́ ìran imperial leather soap wọn fi ń gbó ń gbó ọmọ àrùn sí ni nǹkan tí ó ọ òun náà o sì ẹ̀ ń pẹ́ mọ́ṣíkìlá ni so wọ́n wá ní yẹ́s àwọn náà lálù àlà àwa náà lálù àlà ṣùgbọ́n àlù àlà ti wà lòdòdó ní ìtì kí wọ́n á ní tó yàtọ̀ láàrin àlù àlà tiwa àti tiwọn wọ́n ní àlùkòrò wàtàjìl ike tó kọ́ náà ó bí ẹ̀yin dìde ń jọ bí ilẹ̀ alkiyama ìjọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ghurran muhajjalina min athari lẹ́ni tí ojú rẹ̀ ọ́ malẹ̀ tí àwọn oríkèé wọn sì malẹ̀ látàrí orí pàlọ́ àlá. ìrẹ́ làbó rẹ̀ rà sọ pé fẹ́mi ní sọ́tọ́ àmínkùnmá ni ó tó ilé ọkùnrin rẹ̀ hù pẹ̀lú ẹ̀fà àlè. torí náà gbogbo ẹni tó bá ṣeé ṣe fúnnu yín láti mú kí oríkèé rẹ̀ kó gùn jù ní malẹ̀ kò sí bẹ́ẹ̀ lónìí yẹn ni kọ́ pọ̀ ju ibi tí wọ́n ní kọ́ pọ̀ lọ àgbọ̀ ìyàwó rẹ̀ rà nù. àmọ́ àwa ti máa ń nù òfin ṣẹlẹ àpé al-ibratu bima rawa la bima ra'a ìtawà nílò ní tó gbà wá kìí ṣe tó ń rí nítorí yẹn jazakallahu khairan Abu Hurairah ẹni pàtàkì gidigidi ni wàlákin àdéhùn ọpàtàkì ju àgbọ̀yé tiẹ̀ lọ. torí ẹ̀ eléyìí ó fi hàn wá pípé àlùwàlá ńkọ́ ọpàtàkì púpọ̀ ẹnìkan á ní à níbi tí gbogbo ayé ti lọ síwájú dé àlùwàlá lè wá fẹ́ máa ṣàlàyé nísìn ẹ́ gbogbo abójú lò àlùwàlá láti máa ṣe wàláhì àmà ṣe gbogbo apáta nídìí láti máa ń parẹ́. èmi ń fojú di nǹkan kan nù mọ́ nítorí pé àfojúdi àfojúdi àfojúdi àìmọ̀kan ni máa bí. ṣùgbọ́n tí ẹ̀rọ gbọ́ tuntun gbọ́ tuntun gbọ́ ọkàn rẹ̀ ó tún balẹ̀ ó tún balẹ̀ ó tún balẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé a ti fojú di nǹkan kan nínú mà àwọn kan àti wọn bú àwọn olùmọ̀wá wọn pe nǹkan jókòó ahkamu tahara ahkamu alhayd ahkamu nifas ahkamu kìnnìkan tó yẹ pé àwọn masáìl almudilahimat wọ ummahatu ẹ kínní kínní kínní mudilahimat ìgbà àwọn àwọn àwọn àwọn ọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá wà tó yẹ pé ó yẹ kẹ́ máa wá àwọn ìsìn fún ẹ wá ní kínní nínìkíní àníbi islam ti wà nù bí mà ti wà nù àwọn kọ́kọ́ gbogbo àlè àwọn àdèmí màtí àyè mùdìlà imad àmọ́tá bá bẹ̀rẹ̀ pẹ̀lú mùdìlà imad ẹ̀rọ àwọn kéékèèké ọ̀sà máa wà lọ abẹ́ ẹ̀kọ́ ni tí ó di pé òní mà kankan tó ń torí de lẹ́yìn wọn ni bàbá bó ṣe wà fọ́ọ̀fù ló ṣe wá ọ̀la ti ń bẹ fún kárin pákó ẹ̀sìn islam kì í ṣẹ̀sìn ọ̀gbìn kárin pákó ó torí pé ọlọ́run bá dá wa gẹ́gẹ́ bí ibn khaldun rahimahullah náà ti ṣe sọ nínú tírà wọn al-muqaddima wọn ni al-insanu madaniyun bitabi'i dídá tọ́lọ̀ ń dá wa dámá tọ́lọ̀ ń dámá wa ni pé ẹni tí ò ní lè dá se ni tí ò ní di ẹlòmíì láti máa bá se ọlọ́run dá wa lẹ́ni tí ó jẹ́ pé kóńkó jábélé ọ̀dá nìkan wà ọ̀dá nìkan sí ọlọ́run dá wa bẹ́ẹ̀ tí wọn náà bá fẹ́ wò tó bá fẹ́ mọ òdodo rẹ̀ láti sùn kálí kó sùn kán má lọ bẹ́ẹ̀ nìkan kankan nìkan kan mọ́ wa bọ̀ lórí ká yé sú ọ má gbọ́ tẹ má gba kọ́ọ̀lù kankan má ti gbọ́ rẹ́díò má tẹlifíṣàn torí gbogbo eléyàn náà bẹ́ẹ̀ nu pé ah o ní connection connection báwo lọ́fẹ̀ẹ́ connection sí ìwọ́n tó lè dá sí tí gbogbo èèyàn dá ìwọ nìkan lọ dá dá wà káríwò ó rí tí ó sì ọ àwọn àárẹ̀ tí ò sí ní ọkàn máa yọ sí yàn la torí ẹ̀ ó rí i pé inú kọ́ ń bá yẹn ṣe ni kájọ sọ̀rọ̀ kájọ sọ̀rọ̀ nínú pé yẹn bá yẹn ṣe tífẹ̀ bá wà lágbára gan-an ìyẹn bẹ́ni tí yẹn nífẹ̀ẹ́ rẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú gbígbóhùn sókè ìyẹn rẹ̀ ń sílẹ̀ bẹ́ni tí yẹn nífẹ̀ẹ́ rẹ̀ ni nígbà tí yẹn bá fẹ́ bá sọ̀rọ̀ ẹni tẹ́ ẹ sì fẹ́ rẹ̀ ń sílẹ̀ bá sọ̀rọ̀ ẹ súnmọ́ dáadáa torí kẹ́ ẹ bá lọ́rọ̀ jẹ́ẹ́jẹ́ ọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ gbaká súnmọ́ ni kí ètì ọmọ dúnà sétí gbogbo ìgbà títí ọba sì jìnnà sétí yóò mú ni máa sí rí báwo lẹnu rí tá a bá sì mójútó àlàáfíà ẹnu kò sí bọ̀rọ̀ tá a fẹ́ bẹ́ni tá à ń bá sọ̀rọ̀ títí lè pàtàkì tó tí ó fún wa lọ́pọ̀lọ́ rẹ̀ torí bá máa ṣe sọ̀rọ̀ yọkàn rọra pọ̀ yìí náà ókè máa sọ̀rọ̀ gbọ́ ah, ẹ kọjú sí mi ní etí ló ń gbọ́ subhanallah torí pé àwa kan báwa náà ṣe ṣe nù súnà ọlọ́ọ̀ni túlẹ̀ ẹ̀sìn Islam wá jẹ́ ẹ̀sìn afíjú ẹ̀sìn ìmára ẹ̀sìn ìmọ́tótó gbogbo tó lè kábùkù bọ ẹ̀sìn Islam ọ̀fẹ́ fún ọ torí wa lillahi al-izzatu wa li rasulihi wa lil mu'minin a ah, àbùkù ńlá ń bẹnu kọ́ ọmọ báyọ̀ sọ̀rọ̀ kọ́kọ́ dèjì sí ọ àbí kọ́kọ́ pàkọ́ sí ọ torí kíni rúnrún tẹnu rẹ̀ rún náà ni. á àbùkún bẹ́ńbẹ́ wàláì torí ẹ̀ ẹ̀sìn Islam asùlá tó sẹ̀ nídìí pé wọ́n sọ fún agbé nípákó nípákó báwo àmọ́ ti dá Islam ti dá púpọ̀ jù nọ́ọ̀fà ló fi mójútó débi pé mójútó ẹnu ẹ̀ subhanallah a àdúpẹ́ mùsùlùmí torí ẹ̀ hadithi wa láti ọ̀dọ̀ عن رسول الله صلى الله عليه وسلم أنه قال لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك مع كل وضوء متفق عليه أخرجه البخاري ومسلم شواء الحافظ ابن حجر رحمه الله نصف عن بك أخرجه مالك وأحمد والنسائي وصححه ابن خزيمة وذكره البخاري تعليقا يجي أنا توقع ابن ابن خزيمة لو تقول صحيح سواء بخاري صو من صحيح رأي لا مسندا وإنما تعليقا الصو لا يصو يعني توقع على دوري كسينو حديث بخاري يعني كي ومن ذلك ما جاء يوسف ومن ذلك ما جاء أنه لولا أن يشق على أمته ومن ذلك ما جاء أنه ركوي إليه يعني كما في البخاري ويقوي تعليقا ولكن أقدها إنه واجب في البخاري دعوة مسلم لا دعوة ترى متفق عليه النبي صلى الله عليه وسلم إليه جاء ديتي كوكادين لقمان إنه تراي وأن لولا أن أشق على أمتي tí e bá ṣe pé kí n má bàa la wàhálà bọ́ àlùmọ́ mi lọ́rùn la amartuhum bis-siwaki ma'a kulli wudu ńṣe ní bá pa wọn láti fún wọn máa rìn papò ní gbogbo ìgbà tí wọn bá sálù àlà subhanallah tí e bá ṣe kí n má bàa la wàhálà bọ́ àlùmọ́ mi lọ́rùn tó ànábì kẹ́ sallallahu alaihi ọlọ́run bá ti fún wọn mà bá àmọ́ pariwo petition pọ̀ èsì a tún máa ronú nìsín wọ́n tún ti gbẹrun fa arìnkálẹ̀ kan a tún rìn kan ní tó kò sì sí tá a lè sí àtúngbọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀dọ́ ọ̀rọ̀ náà lọ ń sọ. so subhanallah lawla an ashqa ala ummati wọn ni lawla. حرف امتناع لامتناع لأني لا أشق على أمتي لا آمرهم بالسواك عند كل وضوء الامتناع الامتناع màtẹ́mi ò jẹ́ni tí faraniya pàápàá jùlọ ìjọ mi ló fà á ní ìsepamọ́ láti fún ọmọ arin pápò ní gbogbo àlùhàlà kọ̀ọ̀kan torí ànábì kẹ́ni yẹn sallallahu alaihi wasallam ìsìnkú ànábì wa yàní wọn máa ń la wàhálà bọ̀ náà mú nǹkan kan wánú sáà nàbí kọ́ aláṣẹ tí wàhálà mẹ́mẹ́ kò sí. ṣùṣùgbọ́n àwọn olùmọ́ni ẹ̀ wo àdìsí dáadáa o lawla an ashqa ala ummati tí èyí bá ṣe kíkí má bàa la wàhálà bọ̀ àwọn àjọ mi lọ́rùn la amartuhum bis siwaki níṣẹ́ ni mùbá pa wọ́n láṣẹ pé kí wọ́n máa rin pákó màá kú lè wo bó pẹ̀lú gbogbo àlò alákọ̀ọ̀kan ṣé ànábì wa pa wá láṣẹ kan bí àbí ò pa wá láṣẹ rárá wọ́n lọ pa wá láṣẹ o torórísì méjì láṣẹ o amúrò ìjẹ́bín àti amúrò nájíbín ìpaniláṣẹ ti àti ìpaniláṣẹ ti tọ́jẹ́ ti súnà èyí tí ànábì ní àwọn ọ̀pá wá láti rẹ̀ wọ́n mọ̀ bàjẹ́ ìlà wàhálà bọ̀rẹ̀ ẹni lọ́rùn sẹ́ni ti túláàsì ni àbí ti súnà ti túláàsì ni torí tó bá jẹ́ túláàsì ibẹ̀ ni wàhálà wà tuntun súnà wà sẹ́kù báyìí bí wọ́n pa wá láti ká máa rin pákó súnà ẹni tó bá ti ọgbà ládàá ẹni tó bá ti ṣe àníkàn lábùkù torí ẹ̀ nílá ti máa nínú usul al-fiqh wípé al-mandubu ma'murun bihi kama al-wajibu ma'murun bihi níta máa pè sunna wọn pa wá láti fi ká ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti pa wá láti fi ká ṣe ìtọ́jú ọ̀ràn yẹn náà làákín ìyàtọ̀ tó kàn wá ń bẹ̀ ni pé ọ̀nà wo ni wọ́n gbà pa wá láti eléyìí ọ̀nà wo sì gbà pa wá láti eléyìí yẹn èyí tí wọ́n pa wọ́n láti pé ká ti tọ́jú ọ̀ràn èèyàn wọ́n máa ń pè ní amúrún jẹ́ẹ̀dìmù wípé àtẹ túláàsì ṣùgbọ́n ìtọ́jà ti súnà amúrún ghayru jazimi àtẹni tí èsè túláàsì tọ eléyìí fi hàn wá pé tí ìtọ́jà túláàsì bá kú látàrí àdìsí èwo lọ́sẹ̀ kù ètò èsè túláàsì fi hàn máa àmọ́ sanra rẹ̀ jẹ́ pé ànábì alára kò pé ká máa rìn pákó àà ó pé ká rìn pákó àmọ́ túláàsì ní gbogbo àlọ́ alákọ̀ọ́kan wọn ò wí bẹ́ẹ̀ àmọ́ tí yẹn bá ń ṣe gbogbo àlọ́ alákọ̀ọ́kan yóò kìjà rọ̀ ọlọ́wọ́ bọ́ sàn lẹ́sàn rẹ̀ torí di eléyìí hadith yìí ó fi hàn wá ipe ó pàtàkì kéèyàn máa rìn papọ̀ ó wá nínú àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ mi anabi sallallahu alayhi wa sallam wọ́n ní tatawwaq fa inna siwaka matharatun lil fam ẹ máa rin pákó torí pákó tẹ́rí yẹn àmàdékẹ́nu ọmọ nínú ẹgbàá ọ̀rọ̀ mi àtiwákú mọ̀tòhárọ̀tún lẹ́lẹ́fẹ́mi mọ̀rùbọ́tún lẹ́rọ̀ rírin pákó àmàdékẹ́nu ọmọ àti máa jẹ́ kí olúwa ẹlẹ́dàá wa kọ́ yọ́nú sí yẹn. tọ́ eléyìí fi hàn wá bó ti ṣe pàtàkì tó wípé kéèyàn máa rìn pákó nínú àdìsí mi anasiwaka mẹsùnánil mọrsẹlì ipe erin ní pákó ń bẹ nínú ìlànà àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba wa anahu min khisalil fitra àti pé ń bẹ nínú àwọn ìhùwàsí tàdámà tọlọ ti dámọ mi yàn bákan náà àwọn àdìsí kan tún fi hàn wá ọláwo ní bẹ fẹ́ẹ́fẹ́ ni tó kírun nígbà tó rin pákó yàtọ̀ sẹ́ni tí ò rin pákó nígbà tó kírun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ ó ṣe pàtàkì ìpè ká mọ̀ kí ni wọ́n á jẹ́ pákó wọ́n ní pákó òun náà ní ká lo igi àbí ń tọ́jọ́ igi láti fi fọ eyín wa mọ́ torí kó lè bá a mú ntí máa méyín mátì kúrò mbẹ ní àbá fẹnu lẹ tí ọfọ ńjọ kan tí ọfọ ńjọ kejì eyín ọbẹ̀rẹ̀ sí ní mátì ntí máa mátì ń bó ti ṣe fọ́nù tó mú kú ò tẹ́lẹ̀ ni wọ́n ń pè ní kíni ǹjẹ́ ọ̀yọ́ kúrò ìní pé òun rìn papò. ìjẹ́tẹ́lẹ̀ bá yé wa eléyìí ó fi hàn wá pé kìí ṣe dandan o kọjá yìí pé igi náà la fi fọnù o tèmi ntí ma mi yín má tè la fẹ́ mú kó ó lè jẹ́ pé igi la fi mú kó ó sì lè jẹ́ brush ló fi mú kó nítorí pé àti wọ́n kò lẹ́yìn tẹ̀mọ́ sódà lè dá àtẹ̀ orin yẹn kìí ṣe kó la gbà lérò fúnra rẹ̀ pé tí o bá ti dórin gbogbo nǹkan mi tí o bá fi fọnù ẹnu rẹ̀ ò tí ì mà áwò. níta àgbàlérò pẹ̀lú rẹ̀ ni pé wasilatun min al-wasail. eyi ti ká lenu lẹ́nu tán kò sí nǹkan kan bẹ̀ má àbótí ẹ̀kú díẹ̀ èrìgì lọ́pọ̀ ṣé èyàn tún máa fọnu bẹ́ẹ̀ ni wọ́n lè yọ àmọ́ fọwọ́ fi gbónu yọ àmọ́ fọwọ́ gbó tó nà bá ṣe bẹ́ẹ̀ kò tún dáa. táàrin pákó ní ìsìn àti mọ̀ pé súnà ni bó tilẹ̀ jẹ́ pápá kan nínú àwọn olùmọ̀ wọn sọ pọ́nra ẹ̀ ṣùgbọ́n súnà ni gẹ́tẹ́lẹ̀ ìbá yé wa àsìkò wo láàmú wa rìn pákó hadithi fi hàn wá pé ẹ̀ńdà kulli wo bo ní gbogbo wàtàbà fẹ́ sálù àlà eléyìí fi hàn wá pé ká ṣe káàrin pákó ní gbogbo wàtàbà sálù àlà ńkọ́ súnà nàbí wa Muhammad sallallahu alayhi wa bákan náà gbogbo àkókò mi náà yẹn lè ní pákó o lè máa rìn lọ lọ́nà kó rìn pákó o lè jókòó láàrin àwọn ẹ̀kọ́ máa rìn pákó o lè máa tíráàbù kó rìn pákó o sẹ̀wọ̀n kí ni Yorùbá ní fún àwọn ọ̀gá ẹ̀rìn pákó ní kẹ́tọ́ jáde lé àmú pákó ká pa <laughs> so àṣà tiwọn ni pé máa rìn pákó lóde àkótí tó burú mẹ́ẹ̀ ọkàn ní máa bá àwọn èèyàn sọ̀rọ̀ kí pákó tó alẹ́ nu ẹ̀kọ́ máa rìn láti má tutọ́ sí wọn láà sọ eléyìí fi hàn wá wípé kéèyàn rin pákó yẹn nǹkan tó dáa ni kéèyàn rin pákó nǹkan tó dáa ni pàápàá jùlọ kéèyàn tó sálọ àlà. bákan náà àwọn àkókò míì wà tó ṣe pé èèyàn lè tún èèyàn lè rin pákó mẹ gẹ́gẹ́ bí mọ́mù Nawawi rahimahullah gẹ́gẹ́ bó ti ṣe sọ àtàwọn míì nínú àwọn àkókò tó tún dáa ká máa rin pákó òun náà ni àyíndà sọlá nígbà tá a bá fẹ́ kírun torí pé nù riwaya mi la amartuhum bis-siwaki inda kulli salah kótó nípa akírun kọ̀ọ̀kan pákó ti wà lápò èèyàn bí ìgbà tí àwọn káfíńtà bá fi pẹ́ńsù fún wọn fi sápò wọn kí pákó ti wà lápò kí wọn fi gbó ẹnu rẹ̀ wàlẹ́kìn sábà fi pákó gbó ẹnu wa sẹ́mi pé yóò mú un tí máa mẹ́nu má ti kú sáà gbé mi ní àbá tú dànù inú mọ́sálásí ló ti gbónú kò sì gbọ́dọ̀ tutọ́ sínú mọ́sálásí ọ̀dà kéèyàn fi gbónú tó bá fi gbónú kó tú síta kò sì gbọ́dọ̀ tú síbi táwọn ọgbà wọlé wọn á jẹ kó gèdè kẹlẹbẹ gèdè tọ́ náà tẹ̀ wọlé so ìyẹn ni pé gbogbo wàtábà kírun. bákan náà ẹlẹ́ẹ̀kejì ní gbogbo àtàbà sálù àlàgẹ́ bá di fi túnṣe fi hàn ẹlẹ́ẹ̀kẹta ní gbogbo àtàbà fẹ́ kí alukur'an afẹ́ ka ọ̀rọ̀ ọlọ́run tó yàrá má jẹ pé ẹnu tí ń rùn ní o fi máa ka ọ̀rọ̀ ọlọ́run ẹ̀rọ pété aráàlú àbá kọ lẹ́tà sí ọ tí wọ́n á gbé lẹ́tà from the president tọ́wọ́ aṣáájú lójú oorun torí lẹ́tà yẹn bóyá ń tọkọ síbẹ̀ ní kí wọ́n ń bọ̀ wá mú ọlọ́tún la o so síbẹ̀síbẹ̀ wà kọ́kọ́ fọ̀nù náà fa <laughs> wípé torí pé lẹ́tà wa bọ̀ látọ̀dọ̀ ẹni pàtàkì àlà yàrá dùà kí á lọ jẹ ọlọ́run bá tọ́ da wa ń kọ́ ìyọ́n máa kí alukurani pẹ̀lú ẹnu rúnrún yóò tún mú tọ́ rúnrún yóò tún fọwọ́ sí yóò tún máa fi sí alukurani ó léwu ó léwu púpọ̀ wọn á fi tọ́ sí ẹ ẹlòmíràn tún yọ yọ yọ ahọ́n síta dáadáa ẹ yóò yóò yóò sì bò kọ́tọ́ kọ́dà àwọn àwọn tíra tó jẹ́ ti fẹ́k támásẹ̀ tó ti sọ àdé kọ́tọ́ kò fi tọ́ sí ọwọ́ kọ́ máa di ẹlòmíràn tó fi tọ́ sí ọwọ́ sí yóò tún máa ah ọ̀la ẹ̀ ọ̀la ọ̀nà sàn ti jẹ́ pé tí bàwí bá ń bẹ ẹlòmíì ti jẹ bàwí tó pọ̀ nítorí de eléyìí báyìí ìgbà tó bá fẹ́ kí alukur'an kò fọ ẹnu ẹ kò yọ ọnu rẹ ẹlẹ́ẹ̀kẹrin nígbà tá a bá jí látòjú oorun akramakumullah téèyàn bá sùn á oríṣiríṣi nǹkan ó lè jẹ́ kó ti ṣẹlẹ̀ ìwọ tó ti pété máa ń sọ̀rọ̀ ìtọ́ ìta látẹnu rẹ lọ báyìí tó o bá sùn tó ṣe ṣe kọjá pé wọ́n lọ falala falala kí ni ìtumọ̀ rẹ̀ yẹn kó ti játọ́ játọ́ <laughs> ìtọ́ yẹ tó a gbẹmọ lẹ́ẹ̀kẹ́ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tó sẹ́mi pé òórùn tí ọmọ jáde mẹ́ ò ní dáa pa tọ́ba kọ́ bọ́jú wọ́n mú mi tó fi bọ́jú yẹn tó kọ́ gbóòórùn ẹ̀ wò nígbà tó falala o. sọ̀ntorí di lee ní pákó ló fi jẹ́ pé anabi Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ti di tá ìdí báyìí akọ́kọ́ tí anabi máa kọkọ sí ní pákó sallallahu alaihi wasallam. bákan náà ẹlẹ́karùn-ún nígbà tó òórùn ẹnu bá yí padà ẹnu yí padà kéèyàn ní pákó ó tún wá nígbà anabi sallallahu nígbà tí wọlé ní wọlé rẹ lọ ní tàbá ti kírun tán kó o tó wọnú ilé rẹ kò rìn papò nítorí pé akramakumullah ẹnu lè máa rùn ìyàwó rẹ sì ń dúró lẹ́nu ọ̀nà pé ẹ káàbọ̀ ẹ káàbọ̀ fa tẹsán kó o ti wà á lé o ti fọ́nu tọ ìwọ kan yanu ni ha nígbà ẹ kú lé pé tó yún tọmọ pé ló bí ọ fa ọ <laughs> ní sọ pé wọ́n lọ sẹ̀ mọ́ torí ẹ̀ subhanallah islam nínú àwọn àsìkò wá pé ká máa rìn pákó bá ti dákẹ́ pẹ́ tó tó ti sọ̀rọ̀ láti tó pẹ́ ẹnu ti so nítorí tẹ́lẹ̀ nítorí pé ìtọ̀ ò ní máa so ẹnu ọbẹ̀rẹ̀ sí ní fẹ́ máa rùn rìn papò bẹ́ẹ̀ tó bá ti sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ pọ̀ jù ẹnu tó fẹ́ máa so tẹ̀lé àtúnfihàn àwọn àkókò tó rìn papò so gbogbo àwọn eléyìí wọn bẹ náà àkókò èyí tí pé rìn ǹjẹ́ tó bá ǹjẹ́ tá a lè rin pákó lọ́sàn-án àwẹ̀ bẹ́ẹ̀ ni kò sí tó burú mbẹ́ lọ́dọ̀ ìmáàmù Shafi'i rahimahullah àtàwọn míì wọn ní ba'da zawali àgbọ̀dọ̀ rin pákó mọ́ nítorí pé yóò mú kí khalofu fẹ́mi sa'imi ó kú mbẹ́ òórùn ẹnu aláwẹ̀ tí wọ́n sọ pé atyabu inda Allahi min rihil misk ó dùn lọ́dọ̀ ju òórùn lọ́fíńdà misk lọ tọ́jú ọba àwọn lọ́fíńdà but aslan rírin pákó yẹn ò kó òórùn yẹn lọ nítorí pé òórùn yẹn àtinú àtinú ló ti máa ń wá kì í sẹnu lọ́wà kò síbò sí lè fọnu tó òórùn yẹn àtinú ló ti máa wá torí ẹ̀ o lè yọnu o lè ní pákó Ànábì sallallahu alaihi wasallam máa ṣe bẹ́ẹ̀. torí di eléyìí ǹjẹ́ sábà wá fẹ́ ní pákó sọ́wọ́ ọ̀tún máa ṣe ni àbọ̀wò ìyàpọ̀ inú wà láàrin àwọn olùmọ̀ àwọn kan sọ pé ọwọ́ ọ̀tún ni. àwọn kan ti sọ pé ọwọ́ sí ni àwọn tó sọ pé ọwọ́ ọ̀tún ni wọ́n ní jọ̀sìn ni sẹ́sìn ọ̀pá Ànábì sallallahu alaihi wasallam kana yu'jibuhu tayammunu fi kulli shay ìdá Ànábì fẹ́ràn jù náà nípa máa lọ́wọ́ ọ̀tún ní gbogbo nǹkan lókùn ìgbà tí ò bá ti jẹ́ ẹ̀sìn sí ní káàrin pákó torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé as-siwaku mataharatun lil fami mardatun lir-rabb àwọn àjẹnu ọmọ pákó àti máa ti kọ́lọ̀ ọ̀yọ́nu sí yẹn kọ́ yọ́nu sí yẹn àjẹpọ̀ ẹ̀sìn àjẹpọ̀ wọ̀ tún láàfin máa ní papò. àwọn sọ pé ọ rárá ọ ọwọ́ sí ni o torí pé wọn lánà bí sùgbọ́n àti náà sọ pé ẹ máa ní torí pé yẹn a máa jẹ́ ọmọ ó túmọ̀ sí pé bí gbàdéyàn tí ẹ bá fẹ́ fankun sọ́wọ́ ọ̀tún lẹ́yìn máa fi fankun nà akramakumullah tí ẹ bá fẹ́ tí ẹ bá fẹ́ táàbà ọwọ́ ọ̀tún lẹ́yìn máa fi táàbà tó wọ́n hà kàdà tọ́ntúrí ẹ̀ ìjẹta bá rí sẹ́nìkan fọwọ́ ọ̀tún fankun àtàrí tí ń fọwọ́ ọ̀tún rin pákó táàbà wí àníbàwí ẹni tí ń fọwọ́ sí ṣe ń kọ́ àníbàwí ṣùgbọ́n kù sọ́wọ́ pé èwo èwo làwọn fara má jù níta faramaju ní kékeré ọmọ fọwọ́ tuntun insha allah tagliban li janib al-ibadati ala janib al-aada kọjá pé ìtọ́jẹ́ sìn la fún lọ́la lórí ìtọ́jẹ́ àṣà wala shak ẹ̀sìn ni rúgbẹ́ lawla an ashqa ala ummati la amartuhum wa qad amarana ala sabil an ọ̀pọ̀ aláṣẹ ṣùgbọ́n súnà ni tòun tá a ti fẹ́ súnà ẹ̀sìn náà ni sẹ́lẹ̀ kejì wọn ni mọ̀tòhárọ̀tún lẹ́lifámi mọ̀rọ̀dọ́tún lọ́rọ̀ anabi sọlá àṣẹlá ni amẹ́jẹ́ ni wọ́n mọ́ àtìmẹ́jẹ́ kọ́lọ̀ ọ̀yọ́nu síyàn kọ́lọ̀ ọ̀yọ́nu síyàn ó rí ní àbí èso rí ẹ̀sìn ní àbí èsẹ̀sìn ẹ̀sìn nítorí ẹ̀ka fọwọ́ ọ̀tún ṣe lọ́dàjù ká fọwọ́ ọ̀tún rìn pákó lọ́dàjù. tọ́ ǹjẹ́ ṣé nǹkan mi wà lè dípò pákó àbí ò lè dípò rẹ̀ á ti sọ fẹ́ni tí ò léyìn ọwọ́ ọwọ́ rẹ̀ lásán lè dípò rẹ̀ èèyàn sì lè fi nǹkan kún ọwọ́ bí kéèyàn fi eru kùn tó bá dájú nínú ìwádìí pé eru bẹ́nu tí máa jẹ́ nu ọmọ kì ṣe poison bẹ́ẹ̀ èèyàn lè fi èédú kún tó bá dájú pẹ̀lú ìwádìí nínú ìmọ̀ ìjìnlẹ̀ ìmọ̀ ẹ̀rọ wípé èédú o kì í kó bẹ́nu o tán fasalu ahlẹ̀ dékèrè nkuntun láti ahlẹ̀ mú bákan náà tó bá pé pẹ̀ náà lọ́wọ́ àtòsí rẹ tó fẹ́ fi gbónú tó bá dájú pé kò ní sí ọ létí kò ní dérí gìrì ógó kò sì tó burú mẹ so bẹ́ẹ̀ èèyàn lè lo orin ó lè tutù ó sì lè jẹ ìjọgbẹ lópin ìgbà tó bá ṣe pé ìjọgbẹ yẹn kò ní kó bá èrìgì rẹ kò ní jẹ kó bóra rẹ lérí kò tó burú mẹ ṣùgbọ́n tó bá pé ọ léṣe wá ìtutù wọlé àwọn náà ti mà gbogbo orin bá ti ṣe gbẹ sí wọn orin àwọn Yorùbá yẹn àwọn orin kan wà tí máa jẹ́ igi kan tí ó le nígbà tó jẹ́ pé èèyàn kàn fẹ́ fi àjẹra rẹ̀ nígbà míì tọba lọ ń tẹ gan èèyàn fẹ́ dá méjì àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o tó ti ní ìdìpọ̀ ti rẹ́rẹ́rẹ́ kọ́ mọ́ bá ti ra rẹ léṣe ẹwọ́ ìtọ́rọ̀ tí ò ní ní wàhálà nù. tọ ẹ̀rùn kan àwọn orin kan wà tó bá ti lé ní pákó yẹn lónìí tó bá tún ti jọ́ mi yóò tún dogun dọ́dẹ tó ti gbẹ. sòtúrò àwọn eléyẹn tí yẹn bá ǹjẹ́ nǹkan mi lè dípò orin gẹ́gẹ́ bí brush kò sí tó burú mẹ́ ìyẹn lè lo brush brush lásán láì fọṣẹ ẹ̀fọ́nu sí ó tú tó bá jẹ́ pé ọba ti kẹnu tì ọmọ dáadáa tó bá ti jẹ́ pé kò ní mọ́ dáadáa láì fọṣẹ ẹ̀fọ́nu sí kò sí tó burú mẹ́ lópin ìgbà tó bá ti pín ntọ́tọ́ tí ọ̀takùtọ̀ lọ́n ni wọ́n fi sọ́sẹ̀ fọ́nù kò sí tó burú mẹ́ mùsùlùmí ti close up ó fi fọ́nù sí tó burú ń bẹ́ẹ̀ ó fi máa clean ó fi fọnu kò sí tó burú ń bẹ́ẹ̀ aqua fresh kò sí tó burú ń bẹ́ẹ̀ gbogbo ètò bá lò wọ́n lọ́ mọ̀ àmọ́ lópin ìgbà tó bá ti kọ́ dájú pé tí wọ́n ti pé ọ̀tàkùtọ̀ lọ àmọ́ tó bá takùtọ̀ náà laka alayhi burhanun min Allahi wa rasulihi tó lẹ́rìí tó dájú tó múnádóko látọ̀dọ̀ náà àti lọ́dọ̀ àjẹpẹ kìí ti wọ nìkan náà lọ yẹ kó ọmọ lò kó kéde fáwa náà kó mú wa mà títí nǹkan yóò dà níjọ fi ṣe náà fi ṣe nì èmi náà sì ń bẹ lé iṣẹ́ rẹ̀ níjọ ní tí wọn fi ń fi sí i àbí òye bàbá àwọn ti ń ṣe wọn fi hàn mí báwọn ti ń kó sí i tó Ọlọ́run sọ lẹsàn án bàmá láì jẹbẹ kọkàn á kó òkúta báwọn close up kó kókúta báwọn maclean kó kókúta báwọn wípé báwọn ti ṣe ọ rí lọ́wọ́ àti ẹ má lò mọ́ kíníkan ẹlẹ́dẹ̀ wọn fi sí kíní àhàó àà ah, ah. ọlọ́run bọ̀ kábòsì torí de eléyìí eléyìí jẹ́ ọ̀rọ̀ nípa kárin papò ìjọ anabi sallallahu alaihi wasallam wọn mọ àwọn ọmọ kárin papò gbogbo bí tẹ́ẹ̀mà ti rí àwọn mùsùlùmí lágbàńlá yìí ẹ̀rí pé papò kì í wọ́n wọn lápò wọn kálukú ní papò lápò rẹ̀ tó ṣe pé wọ́n máa ń lò láti fi ẹnu láti fi yọ ẹnu wọn láti fi tún ẹnu wọn dé ọlọ́run bá kó sèmi pẹ̀lú yín lọ́kàn náà tí ọmọ sì máa ra ó sì ń pẹ̀lú yín lọ́kàn náà tí ó mójútó ẹnu rẹ̀ ó sì ń pẹ̀lú yín lọ́kàn náà tó so ìpè ọmọ tẹ̀lé lánàá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó sì wá lọ́kàn nínú tí ó nífẹ̀ẹ́ rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba subhanaka Allahumma wa bihamdik ashhadu an illa anta astaghfiruka wa atubu Tẹ́lá wán. Ìbéèrè mi pé lónìí ti pé ẹgbẹ́ èèyàn ó ṣeé ṣe bí ọ̀pẹ bá lé eyín lẹ́nu mọ́ tó máa di ọwọ́ ẹ̀ lé. Wọ́n lọ bèèrè bí ó tó lẹ́nu abẹ́rì mi ti fún àwọn olóyìnbó tó bá fẹ́ ṣe àràdà tó bá rí pákó. Wọ́n á máa fi ọwọ́ àwọn lẹ́yìn lẹ́nu wọ́n máa fi ọwọ́ yọ. Alhamdulilayi, nígbà tí èèyàn fẹ́ sálù àlà tí ò rí pákó, ó lè fi ọwọ́ rẹ̀ gbó ẹnu rẹ̀ bẹ́ẹ̀ kò sí tó burú fẹ́ni tó lé kọ́fọ́ rẹ̀ fi gbó ẹnu rẹ̀ àti pípapọ̀ àgàn káfọwọ́ gbó ẹnu kò sínú tí sẹ̀rí àfipá wa láti ẹ̀fí ká ti dábàá yọ nínú àlùwàlà torí yíyọnu nínú àlùwàlà yẹn àlùmọ̀bùmọ̀bọ̀ ìtumọ̀ rẹ̀ kọ́ ọ̀dà mi sẹ́nu kó gbó sùkùsùkù kó sì tú dànù ìnáwó ń pè ní mọ̀bùmọ̀bọ̀ tọ́ba fọwọ́ sí tọ́kẹ́ yìí ọ̀dà ṣùgbọ́n kì í ṣe pé òní ó jẹ́ kí ọ̀nà rẹ̀ ó pé torí ẹ̀ sábà fi lẹ́yìn náà sórí pé mo fi ń kó ẹnu mi ṣe ni mo fi ń tẹ̀lé súnà pé ká yọ ọnu níbi gbogbo àlọ́ la à ń náà kọjá pọ̀ gbàlagà náà nàbà tó. nípa ọ̀rọ̀ ìmọ̀ra Eh, roommate yẹn ọjọ́ sùpọ̀ sórí iṣẹ́ ẹ̀nà wá mọ̀ ní ìlú ajá láti yàrá tí ó wá yẹ ọjọ́ sùpọ̀ ọ̀sẹ̀ orí bẹ́ẹ̀ ló wà nínú sùn alhamdulilayi wọn ní nípa ọ̀rọ̀ mára èèyàn àti tí wọn jọ ń gbé yàrá jọ sùn lórí ibùsùn ẹni tí èèyàn á sùn mà ní ìjáde lára rẹ̀ ó wá yíyàn la àkọ́kọ́ ni pé kí ló fẹ́ mú yín pé kíni ẹ́ eh? kí ló fẹ́ mú yín jọ anabi sallallahu alaihi wasallam wọn kọ pé kí ẹnìkan àtẹnìkan wọn jọ sùn lábẹ́ aṣọ òbúra kan náà tí wọn bá ti jọkọ àtìyàwó ara wọn ẹ gbọ́n tí anabi sọ ni sallallahu alaihi wasallam nípa àwọn ọmọ wa wẹ́wẹ́ ó ní wa farriqu bainahum fil madaji' táwọn ọmọ bá ti pé ọmọ ọdún mẹ́wàá ẹ yà wọn níbi tí wọn ti máa sùn kò bá jọkùn àtògbìn kò bá jọkùn sọkùn torí tára bá ti ń kan ara wọn bá ti ń dọdún yẹn wọn ti bẹ̀rẹ̀ sí ní fílìn kan àti wọn fi kan Ati géńdé kan wọn jọ ń sorí ibùsùn kan géńdé wa di méjì lórí ibùsùn. tuntun wa ṣẹlẹ̀ pé mà ní ìjáde lára ẹnìkan ó tún dá sẹ́lómi la àwọn pé bẹ́ẹ̀ wọ́n ti máa ronú pé jákùkù máa bára wa yọ náà torí pé díẹ̀ díẹ̀ náà ni wọ́n mọ ọgbọ́n mu náà rí mi mọ sọ́fù àrí ṣẹ́rọ̀ rí àwọn ẹ̀ta aná kéékèèké ní máa bí náà tí wọ́n papọ̀ apàtì èkú mọ́ ọlọ́run ara yìí lọ́wọ́ tuntun burúkú pín mátírẹ́sì ẹ̀ sí méjì wọ́n máa sùn báyìí wọ́n máa sùn báyìí tó yẹ lọsí kọ kẹkẹ wẹni kálukọ máa sùn lọ́tọ̀ọ̀tọ̀ tọ́ba tí wàá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe wí yẹn ọ̀dà sí ọlá ó fi yí ọlá wàá fọ́nù náà. Nàbà tírì. Nà. Ìbéèrè ni pé wọ́n ṣàlàyé pé ọmọ ẹ̀ka ìfà ni pé nígbà kẹfà sọ̀rọ̀ àbáyé wọn lọ jagun wípé ṣáà kó bí ẹ bá ṣe máa ń sọ wọ́n á fi pákó sẹ́nu gbogbo àwọn ọ̀tá wa sá lọ́wọ́ àdàbí àwọn náà gbọ́rú ẹ̀rí agbọ́rí gan lẹ̀ lárúbáwá ni ṣùgbọ́n nítòsẹ̀lẹ̀ ni pé nítorí jẹ́mọ́ history wọ́n á ẹ̀ mẹ́tò tírìtì hadith nítorí anything can be said in history unlike hadith now number four number four now. kìtẹ́ àwọn ẹlòmíì tẹ́bẹ̀ ìṣẹ̀lẹ̀ fún nípa nínú àwọn kọ́kọ́ èyí ẹlòmíì sì tí abáwọ́ bàbá rẹ̀ wà ló máa ń ṣe alhamdulilayi kálukú pẹ̀lú ẹni tó bá fi ṣe kódùwà kálukú pẹ̀lú ẹni tó bá fi ṣe ẹni tí ọmọ òwò kọ́ sí i àwa ò lè fi àwọn aṣíwájú wa mùsùlùmí fi gbà pààrọ̀ àti rẹ́dì láti bá anábì wa gbà pààrọ̀ tó àlàyé islam làwa ṣe yẹn tó wá ní john àbí luka kan tí ń gbọ́rọ̀ rẹ̀ ńlọ́mú tó ti islam lásán yẹn tó kọ́ máa ro kọ́ máa tọ́jú ẹ̀ asùlà ní táwọn sọ kí wọ́n à ń bẹ̀ irọ́ lásán wọ́n ní kẹ́ ẹ máa rin pákó gbogbo gbàtẹ́ bá ti jẹun tán àbí bẹ́ẹ̀ kọ́ ni ìdáhùn dentist ọmọ sọ fún yín gbogbo gbà tẹ bá ti dẹ́ntán kẹ fọnu fa kẹ tó sùn kẹ fọnu tẹ bá tún ti kẹ fọnu mélòó ti wọn lẹ́gbẹ̀ẹ́ ìta ti kà ní. sẹ́wọ̀n báwọn ò ní kírun wọn ò ní pé kẹ tó kírun kẹ fọnu sẹ́wọ̀n fún wọn ní sálù àlá wọn ò ní pé kẹ tó sálù àlá kọ kẹ fọnu sẹ́wọ̀n báwọn ọ̀mùtí ni wọn wọn ò ní pé kẹ tó wọlé kẹ fọnu tó ẹ̀ṣin tó adúrò ètí wọn ní tòkí pẹ̀lú pé ẹnìkan sọ pé ẹni tó ń wò kọ́sì ni jọ́ọ̀nù àbí dọ́kásì anabi sallallahu alaihi wasallam làwọn wò kọ́sì laqad kana lakum uswatun hasanah àbí kẹ́ ẹ má sàǹfààní lọ́dọ̀ ẹlòmíì o tí èsì mùsùlùmí o torí alhikmatu dalatul mu'min ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ fi islam gbà pààrọ̀ torí kẹ́lòmíì lil asaf òyìnbó lójú ọ̀làjú kò sí róyìnbó rí láyé rẹ̀ dì akíkọ̀tẹ̀ ọwọ́ kíkan ka novel ẹ wọ́n ń sòyìnbó sí lọ́nà wọn ti mọ̀ pé tí wọ́n ti ń sòyìnbó ti di màláìkà and then what yọ mọ àfi Islam ẹ mọ fi ṣe ẹyẹ tí wọ́n ti ráhùn sùn níta yọ kí àwọn tí ò lajú yẹn gbogbo ni wọ́n ti wá là novel sẹ́ńtà lọ́ndrẹ́d lọ́ndrẹ́d náírà kàpù sẹ́nìkan ti kà tí wọ́n náà kà and then what lọ́wọ́ sọ di màláìkà kẹ́là níta bá rí lọ́dọ̀ anabi sọlá àti mùsùlùmí máa ń jì mú báyìí ẹ gbọ́n tí anabi sọ ń pa súnà ni ó ní aleikum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin min ba'di tamassaku biha abdu alayha bin nawajir eyín parí ẹ̀ka yín ká fi dì mú nítorí tó bá sẹ́yìn ọ̀kan lẹ́ fi dì mú wọn lè jọ tí ọba jọ wọn jọ tó ń tẹ̀yìn yín tẹ́bá ti gbọ́ ìlànà anabi sọlá àti ẹ̀yìn parí ẹ̀kẹ́ ni kò fi dìímú wọ́n fi gba pààrọ̀ ẹ sì dìímú gbogbo ẹni máa bá ti láyé tó bá rí i pé you are a man of principle you are a woman of principle òfin wà tí wọ́n ń tẹ̀lé wàláhì gbogbo wọn tí wọ́n bá lè wọ ọkọ̀ sí wọn ò sì ní introduce ìbàjẹ́ tí wọ́n ní sí ọ. wọ́n mọ̀ pé ah. ah eléyìí báyìí pé é ṣe pé nǹkan fagbárí lásán ṣẹ̀sìn jẹ́. ìdààmú ìgbà tó dé pé àwọn ọlọ́bẹ̀ yìí ọlọ́pọ̀

mùnàfíkì nù tọ́ kéèyàn ṣe ni tó ti dì mú tọ́jú islam bọ́ bá tàn ṣàlàyé rẹ̀ fáwọn náà sẹ́wọ̀n ò ní wọn kà fún náà wọ́n ti máa fún gbogbo èèyàn wọ́n ti máa wọ pẹ́yìn lẹ̀ ríran tó bó làwọn ti wá ríran tí wò ríran nígbà tí kèfèrí bá lò ríran tí wọ́n mùsùlùmí lọ wá ríran náà nàmbà fáì ṣé náà. Um, tó àwa ti sọ sọ sọ uh, èèyàn lè kí àmọ́ tó tọ́ kọ́ tọ́ ẹ àwa náà mọ gbogbo àwọn ẹ̀rí àníkọ̀tọ̀ tọba fẹ́ mọ̀ ní tí òfin tọ́ ọ̀lọ́ lè kí ó máa ń ní ìmánìkì nígbà tẹ́ pé yànjú bá wọ́n fi àwọn kò sí tó burú lókun ìgbà tó bá ti pé lókun ìgbà èmi ọ̀ma ná ní ọ̀ma èmi ò tí ì mọ̀rú toothpaste tó yẹ pé téèyàn bá fi pọ̀ sí ọ̀dà nígbà téèyàn ti yó bá aláwọ̀ àlẹ́mú tó ṣùgbọ́n tó bá yẹ kó dájú látàrí ìwádìí wípé toothpaste kan wà tẹ́kí téèyàn bá lò yóò fi nìkan ti yó pé yóò fi lùpọ̀ ń jẹun sí kùn àbó ń jẹun sí kọ̀rọ̀ ẹ̀kẹ́. mọ̀ ń bọ̀ kí ẹ sáà dùn torí pé tí wọ́n sọ ni pé yóò fi lùpọ̀ ń ti jẹun náà kéèyàn lè fi lùpọ̀ ń ti jẹun kọ̀rọ̀ ẹ̀kẹ́ ṣùgbọ́n kò dénú àbí bẹ́ẹ̀ kọ́ ni tòyó sáré pé ẹnu òun dùn ẹnu òun lọ́dà bígbà tó ń kó pọpọ́ọ̀fù bẹ́ẹ̀ òun ṣe kí ni kò sì dìde nù ìrú èwo ni alákòlá hàn àwọn ọmọ toothpaste tó jẹ́ pé téèyàn bá fi fọnu yóò dàbí pé èèyàn jẹun ó dàbí pé mo jẹun kì í ṣe pé mo jẹun torí pé laysa al-mushabbahu kal-mushabbahi bihi bẹ́ẹ̀ ló fi ṣẹ̀rí àṣọ ó dàbí rẹ̀ kì í sùn títí tí ètò ọlójúpọ̀ ni aleykum salaam aleykum salaam tọ ìbéèrè mi tún nù tọ́ alhamdulilayi nínú àwẹ̀ téèyàn lè lo toothpaste bẹ́ẹ̀ ni kò sí tó burú mẹ́ àmọ́ pẹ̀lú májẹ̀mú kò rí dájú wípé nǹkan kan nínú toothpaste yẹn kò ní dọ́nà ọ̀fun rẹ̀ á ń bọ̀ síbọ̀ sí pé yóò dínkù rẹ̀ tọ́ bá ti mọ̀ pé ó lè ṣe máa fi mọ̀ ṣe là ẹni tí ó wà fi toothpaste fọnu nínú àwẹ̀ káwẹ̀ tó dé ní òtún máa train rẹ̀ àbí òye kí mo fi toothpaste fọnu kí n sì gbọ́ lọ́nà fún mi káwẹ̀ tó dé ló sì máa tè ọrọrùn púpọ̀ àwọn gbàdá pé nítorí ti la ni pé a lè fi toothpaste fọnu ká má gbọ́ lọ́nà fún wa àmọ́ kò ṣòro fa kò ṣòro rárá àwọn náà dán wò parí. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفر الله